ọmọ ọ̀ràn mọ̀tàn má tọ́ mi o ọ̀nà là bó ní ọ̀ká ní bá ń bẹ lọ́nà kọ́ kásẹ̀. ó gbẹ́rù òfin ṣe bó ṣe bó ṣe ní nǹkan tó gbẹ́rù. ẹtú ẹtú iṣẹ́ ìdí sálẹ̀ fún ìgbà táwọn ń pè é ẹ̀rọ kẹ́kẹ́ ìdí sí i concerned. How was she able to change from, you know, cocaine to money? The drug yẹn kò dẹ̀ wá sí nínú mọ́tò tiwa. O ní point o. Stand up! Agbọ́n mi wọ́n. Think accordingly, agbọ́n fúnra ẹ̀ world's most notorious criminal. The drug dealer. The untouchable. Highly connected. Kaka, kí wọ́n mú ọ ní ọ̀la ni wọ́n mú ọ. Abi, this chief Agus, òun ló fi ẹnu ara ẹ̀ sọ wípé àwa ọlọ́pàá a lè rí òun mú. A a máa rí mú ní báyìí. Ṣíwò mọ̀ pé tó bá ní kọ́mẹ́ntì, ọ̀la lọ́lọ́, èmi ni àgbọ̀lá ni wọ́n ó dá yọkù sí ọ̀la. Twenty more days ló kù fún ẹ tó nílò lórí ọmọ bí wọn agbára pọ̀. Fẹ́mi Adébáyọ̀. It is very very dangerous. You need to act fast. Àgbọ̀ má bí wọ́n. You hate me, I hate you. Ẹ̀rọ sinimá ti fún àgbọ̀ ọmọ mi wọ́n ká wò. Heavyweight ní sà. Ṣé Mọ́lálẹ́rẹ̀ ló pèrè dé sí ẹ̀? Òkìkí àfọláyàn ló dira díẹ̀. Sáré yìí kakọ́ ológun tọpẹ stage brand àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá ti tó agbára ni wọ́n subtitled in English ó ti jáde sórí fèsì ní. yóò mọ̀ bẹ́ẹ̀ o. ti jáde sí ní tẹ́tà protections. Ami Arena shopping complex wọ́n lọ́jọ́ sódì Lagos. Action pack movie suspense ẹ̀yìn bọ́bọ́jú. Àti gbẹ̀jáde grab your copy now. Ẹ mọ̀ pé tó bá dọ̀la ọ̀la á tún kọ̀la. Ọ̀la kì í tán ẹnu ẹnu lẹsẹ̀ fi pèkú ọjọ́ ọ̀nà.